gbajúmọ̀ ọkùnrin tó lówó jù ní gbogbo nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ ni alhaji aliko dangote òun àti tú àṣírí tuntun nípa rẹ̀ pàápàá èyí tí ò fi ní ilé kankan sí òkè òkun àti ìdí tó fi ń ya ilé gbé ní olúùlú orílẹ̀-èdè yìí ìyẹn ìlú àbújá ẹ rántí wípé kò sẹ́ni tó ń bá dangote dù láti ọdún díẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí ọkùnrin tó lówó jù gbogbo ilẹ̀ adúláwọ̀ àti nàìjíríà tọ́pọ̀ èèyàn sì ròyìn pé pẹ̀lú bí àwọn olóṣèlú tí ò tiẹ̀ lówó tó Dangote bọ́n ṣe ń ra ilé káàkiri gbogbo àgbáyé àti Nàìjíríà ilé tí Dangote yóò ní kò ní ṣeé kà ṣùgbọ́n lásìkò tó ń bá àwọn ọ̀gá ọ̀gá oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àìkú ti ṣe ọjọ́ Sunday ọjọ́ kẹrìnlá oṣù kejì tá a wà yìí Dangote ọmọ bíbí ìpínlẹ̀ Kánò jẹ́ kó dìímọ̀ pé gbogbo ilé tóun ní láyé ojú méjì lọ ó ní ilé ẹyọ kan báyìí òun ò ní síbòmíì tàbí sókè òkun ó ní lọ́dún òun tiẹ̀ ra ilé kan sí ìlú London tipẹ́ ṣùgbọ́n lọ́dún 1996 ni lòun tà dànù ǹjẹ́ kí ló dé Dangote ni kóun lè bá kọjú sí ọ̀rọ̀ orílẹ̀-èdè ló jẹ́ kóun ta ilé náà ó ní bó ṣe ń wòye òun fẹ́ràn Nàìjíríà gidigidi òun kò sì fẹ́ kí nǹkan míì pa Nàìjíríà lára pàápàá bẹ́ẹ̀ àwọn iléeṣẹ́ òun bó ṣe wà ń bì ó ní ìdí ẹ̀ tó ń bá nílé sí London Amẹ́ríkà bíi France àbúrílẹ̀-èdè kan ó níbẹ̀ lọkàn ó máa wà pé kóun tiẹ̀ lọ wà wọ́n lé náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní ṣùgbọ́n láti má ṣe jẹ́ kí ohunkóhun kó dí òun lọ́wọ́ lórí iṣẹ́ òun àtọ̀rọ̀ Nàìjíríà ó ní díẹ̀ yìí lòun ò fi ní ilé sí òkè òkun kọ́kọ́ má bàa máa wà ńbẹ̀ láti máa lọ wo bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan Dangote wá sọ pé yàtọ̀ sí ilé tóun ní sí ìlú Èkó àti ilé tóun ní sí ìlú abínibí òun tó jẹ́ ìlú Kánò ó ní òun ò nílé síbòmíì mọ́ táwọn onírò sì bí pé excuse sir bí Àbújá náà ṣe jẹ́ olú orílẹ̀-èdè wa àti gbogbo alágbára nílé síbẹ̀ tẹ́yìn náà ń lọ síbẹ̀ lóòrèkóòrè ṣẹ́ẹ̀ nílé sàbújá ni Dangote rẹ́rìn-ín ó òun ò nílé bẹ́ẹ̀ o ó lóun máa ń ya ilé gbé ńbẹ̀ ni òun máa ń rẹ́ǹtì ẹ̀ ni nígbà tó ń sọ̀rọ̀ àkọ́bí Dangote tó jẹ́ ọmọbìnrin yìí Alhaja Fatima Dangote tó tó jẹ́ olórí iléeṣẹ́ báyìí ó ní bí irú àwọn ọkùnrin Nàìjíríà bá lè jẹ́ bàbá òun ni tí wọ́n farajìn ṣiṣẹ́ tí ọ̀rọ̀ àmìra dúkìá káàkiri sí lọ́kàn wọn ó ní Nàìjíríà yóò ti yí padà ayé yóò sì ti dùn fún ọ̀pọ̀ èèyàn.